sùúrù láyé ohun gbogbo lẹ́lẹ́dùwà fi fún Àbíkẹ́ òye. Eh. Àbíkẹ́ ooo Àbíkẹ́. Àbíkẹ́ ṣọ́ra ṣe. jẹ́ orúkọ orò ọ́ kó o tó wà bíra rẹ lérè pé ṣáàpé mi àbí bòójì kàràǹgídá ṣó o lè dúró bóyíwọ́ láì yẹrí ìbéèrè yìí á ṣì yọ lójú láti súnrakì torí láì súnrakì ó ẹ̀tẹ̀ rèé o. Yeah. ìgbẹ̀yìn ló máa ń yé olókùwàdà àbámọ̀ ń gbẹ̀yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni ló. níbi tí ẹ wà lálẹ́ àná you know ni mo ṣe ní kí n help yín wá dé as a matter of fact you know ẹ ti mutí yó you drank to stupor <sighs> mo dẹ̀ wọ́n pé pẹ̀lú situation tẹ wà yẹn tí n bá assist yín ẹ máa wọ́n boys wa you know someone might just come along and wọ́n máa take advantage ara yín wọ́n mo ṣe ní kí n gbé yín wá then tó bá dẹ̀ di àárọ̀ yìí ẹ lè máa padà sí ọ̀dọ̀ yín and then kí ló far tefi á tẹ̀ fi mọ̀ tí now uh, nothing nothing ẹ ní láti check anything as a matter of fact me will soon be báyìí ní láti excuse in guest room yìí ni mo sùn so nothing And ah, bí mo ṣe ń sọ lọ ah, kí ló lè yorùbá máa sọ pé tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ ọmọ lọ so what happened nǹkan kan ní láti máa trouble yín a beautiful lady like you dragged to stupor to that extent. Hmm. <sighs> alákòókò náà mo dúpẹ́ orí tẹ́ ṣe fún mi. oh it's not fair. ṣe jẹ́ kí lot, i lọ ọ̀hún náà lè a romance ṣẹ̀rọ a problem shared is a problem solved. Mm? so ẹ̀mọ́ um, uh, uh, solutions to problem you náà lè wà lọ́wọ́ mi and we can we can talk over it. ọkọ oh, ẹ ti jẹ́ ń bí ẹnu mi ìdá lọ́mọbìnrin rárá. ah you're beautiful ẹ fine. Don't ń tàn mí ó rà pé mo jọ nàkí you're not close to anywhere in o nàkí báwo. nàkí ẹ mọ nàkí ẹ mọ gorilla. mo mọ gorilla. ṣé mo jọ àjọra àbó tiẹ̀ tún dáa jù mí lọ. no no no no no you're a beautiful woman with a perfect body. ọ̀nkú ẹnu yìí ti dùn jù jàre ah mo ní láti jà pé mo jọ̀nà kí ni. kí ló dé tẹ sọ bẹ́ẹ̀. torí ó dàbí báwọn ọkùnrin ṣe máa ń rí mi nìyẹn mo jọ̀nà kí lójú wọn mi mọ nǹkan tí mo ṣe àwọn ọkùnrin wọn kó mi jẹ wọn ọ̀la mi rárá gbogbo máyà ṣe ṣe tí mo forí ṣe tí mo fọrún ṣe mo kàn wá ń já mi sórí kólóbó ní ó ti sú mi ó ti sú mi ìnà kí n bá ṣe nù ṣẹ́rí problem tí ó ń dojúkọ yìí ó fẹ́ fi taratara jọ nǹkan tèmi náà pass through yes gbogbo àwọn obìnrin tèmi náà bá gbé tí mo lè ní intention láti serious pẹ̀lú you know wọ́n máa ń jíù tì mí ni ìsídà kò jẹ́ pé èmi kàn máa tẹ̀lé ọ̀rẹ́ mi lọ kó ló máa fẹ́ ọ̀rẹ́ mi kí mi gbowó ńlá lọ́wọ́ mi kó dẹ̀ mi sá lọ bí ẹni pé ó so at at this point mo kàn wọ́n pé kí n ra dá wà ẹ ṣáà wá sílé mi sí ẹ rí pé èmi nìkan ni mo wà ládùúrú ilé there's no woman here so mo fẹ́ kí ẹ farabalẹ̀ ẹ fọkànbalẹ̀ gbogbo ẹ ló máa níyànjú lágbára lọ hmm. ṣe gbọ́. <sighs> bóyá kí n. mo ti fẹ́ sọ jẹ́sùn kan pẹ̀lú mi mo bẹ ṣe since tó jẹ́ pé kan tó ṣe náà ni ó fẹ́ dàbẹ̀ ni pé ó wrong pẹ̀lú mi náà. èmi ìbá kò suggest bẹ́ẹ̀ ni mo dá lábàá ẹgbẹ́ kí n máa tọ́jú. ọkọ ẹ pa ẹ pa ẹ pa ẹ má rìn jìnnà ẹ pa ẹ má ẹ má ẹ má ẹ ká ìnà ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi àyè ah, náà tó fẹ́ gbé mi jaba yìí níjọ́ òsíjọ́ láàrin wákàtí mélòó kó dá nù ẹ má sọ àná kẹ pàṣẹ ẹ mi lọ mọ́ mi lọ mọ́ sẹ́ ó ti tó mi ó ti tó mo sì wà ókè sẹ́. ẹ bá jẹ́ ń gbé yín débẹ̀ tó. nù ẹyin náà fẹ́ gbé mi trabayé ni irú ọpẹ páàkì mi ò ṣe mọ́ sẹ́. ẹ wò mí dáadáa ojú mi tutù. ẹ wò mo promise tẹ́yìn ò bá ní guilt mi I will, I will rub your back you rub my back I take good care of you and you also take good care of me and well, who knows ẹ́ ó lè jẹ́ pé ọ̀rọ̀ máa padà já sáyọ̀ nítorí pé ibi tọkọ mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. ẹ lè ṣú ọgbẹ wa rọ báàkì mi dáadáa. smoothly. ẹ ní hamilton kan. ọwọ́ mi smooth. ọwọ́ yìí kan mò ń sọ ṣé ẹ ní hamilton kan ẹ ní padà hamilton kan náà láàrin ọ̀nà. ẹ ti gbọ́ story nípa àwọn obìnrin ló máa ń jẹ́ ọtí mi. and you're a beautiful woman with a perfect body. I want to be with you. fẹ́ tọ́jú yín let smooth. bathroom ah. bathroom bathroom okay I'm sorry. báyìí. thank you <laughs> so um, ilé nílé ẹ anything tó bá wù ẹ́ anything to anything tó you know, mu um, take anything to bá wù ẹ́ ọ̀dà mi ẹ̀ ẹ̀ sẹ́gun kíló tí mo fi di gbàdàgbọ̀ tí mo wá sọ̀dọ̀ mi ṣé kí n ṣàlàyé fún yín. Ah! nàìjíríà ti bẹ́ẹ̀ndì nàìjíríà kìíní ó ti gbé kọ́ọ̀lù bẹ́ẹ̀ sẹ́gun nàìjíríà tá a wà yìí ṣọ́ọ̀bù tí mo wà tí n ṣówó ọ̀kan àti mo fẹ́ pa ni mo fẹ́ sọ yìí àwọn tó ń fẹ́ sínú jẹnẹrétọ̀ á wà tó dúkùú dúkùú látàárọ̀ dálẹ́ àní àkójọ kankan àti jẹun náà wàhálà nínú owó inú rẹ̀ mo rò pé ah, kí mo lè ṣe mo ṣe gbé ṣọ́ọ̀bù ti parun mo mọ̀ pé ẹ̀yin rèé ẹ wà nílùú èkó láàrin ẹ sì ń gbádùn ẹ̀ lálàáfíà kí wàá ló dé tí nǹkan wá ìsìn wàá lè pẹ̀lẹ́dọ̀ yín bí ó yá bí oṣù méjì sí mẹ́ta péré kòtò kìsọ̀ wà títí kí n kọ́kọ́ jẹ náà káwọn mi kọ́kọ́ jáde mo ṣe rí bí ètí wọn fi jẹ súyà tó rọrọ pé ẹ̀kẹ́ mi ò sì jọrun jọrun. ẹnu ẹ yìí náà ni ẹ̀yìn gbà tó gbẹ́rù látàbúlé máa wọlé kù tó ló yá wá sílé mi wá jókòó ó fẹ́ jẹ tàárọ̀ ó fẹ́ jẹ tọ̀sán ó fẹ́ jẹ talẹ́ tá máa ṣe oúnjẹ fún yìí ah lẹ́mi tí màá ti kóun lé láàárọ̀ kùtù ó di nǹkan bíi aago mọ́kànlá lóru kí n tó padà sínú lé ẹ ṣé mi lá máa ṣe oúnjẹ fún ẹ. ọtún fẹ́ sọ fún yín náà inú òbí lè ṣe fáìn tó sẹ́yìn lẹ́mọ̀ gbọ́lẹ̀ fara yín ẹ wà máa ṣe ọ̀dásùn dáǹde èkejì ara rẹ̀ tó yẹ kó ti fẹ́yàwó wọlé ní ìsìn tó pé yóò dáná fún yín ẹ wò ẹ̀kẹ́ yóò tún yọ dáadáa àpọ́nlé sí fọ́ba tí ò lólórí lẹ́yìn kẹ́ ètò wẹni tẹ́fẹ̀ kẹ́ ẹ̀ ṣe ní pápá. ẹ má sọ̀rọ̀ jù ní sọ̀rọ̀ ara nǹkan tí mo fẹ́ fi sọ fún mi pé time to wife o máa favour ẹ o máa ẹ wọ honey. ah it's me. honey. babe. Abike! Yeah? Uh, come for bed. Hi, baby. Hey, sweetie. Hi. Yeah. <laughs> yeah, um, uh, Norodin, um, meet my lovely wife, Yaomi, <laughs> Abike. Abike, meet my younger brother, Norodin. Norodin. ìyàwó mi yẹn àbíkẹ́. ẹ ẹ mú ìbílẹ̀ rẹ lọ ẹ wò kí ta lẹ lé. àbíkẹ́ ìyàwó mi. kí lẹ kórúkọ wọn ni. àbíkẹ́. ṣé kìí sábì àkùbí. come off it bẹ́ẹ̀ kí bàbá é ẹ. ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ mẹ́ra ẹ̀ka àbọ̀ sí dáadáa ìlera ọmọ kọ́ ni ẹ. Nurudeen kíyàwó ẹ. èsì kan àwọn tiẹ̀ fún wa láyé kí n àti bàbá ọkọ mi ká fi mọ́ra ká fi sáré. Ah, kí n yẹra fún yín. it's okay eh. it's okay. àbíkẹ́ ìdílé lẹ́yìn. ẹ̀yin méjèèjì lọ́lẹ̀ bàbá wa lọ́lẹ̀ so take time yẹn. okay all right yeah. yeah. àbíkẹ́ àbíkẹ́ mo bèrè torí ọlọ́run nígbà tó ọ̀nà gbàrà tọ́ ọ̀nà gbòòrò tọ́ ọlẹ́sẹ̀ kùkù tọ́ ọ̀nà jíjìn tán ọwọ́ wá bí ọmọ ilé rẹ tí ọ̀sọ̀ gbòòrò rẹ̀ ká wá pélé ẹ̀gbẹ́ tèmi lọ́sọ̀dí wọ́n bèrè torí ọlọ́run ìmọ̀mọ̀ níbi tá a ti jọ wá lọ́hùn ìmọ̀ yóò tó méjìdínlógún méjìdínlógún ah, ah, ẹ bá wúsá tó fẹ́ kẹlẹ̀ jẹ́ mọ́kàndínlógún àbá wúsá kọ́ lọkọ̀ lẹ́kàn tí ń ṣèdè sí ọ. Ah, ṣé ìka fún mi. èyí ṣe ní mọ́kàn ìbádùgbò làjọ ń gbé ìmọ̀ kan náà ni ṣòtò ọlọ́run ṣe ní pàmí sílẹ̀ má pàmí síta mo nífẹ̀ẹ́ gbọ́ yẹn ewu èmi náà fẹ́ ní adé lórí ẹ bí mo ṣe ń ṣì kiri yẹn kò tẹ́ mi lọ́rùn ṣe dèrè àtìgbà tèmi àtẹ̀gbọ́n yín dájú jọ ń pé ọlọ́run jẹ́ kọ́rọ̀ wá yẹra wa kò sí gbọ́mi sùn ènìyàn tó kò síjà kò sí wàhálà. ṣé ẹ ẹ lájọṣepọ̀ ni. ẹni. ẹ ẹ lájọṣepọ̀. àṣìmí lájọṣepọ̀. ṣé bọ́dà máa rí pé bẹ́ẹ̀ ti jápọ̀ ni. jápọ̀ bíi ti bá wọ ṣé ti fọlẹ̀ ẹbẹ̀ tí mọ́là tó burú jù pé mọ́là ìdárí kiri wọn yóò ṣe báyìí kan ni. àpò ah, lè ṣe so gbalagbà ní ìnà kó yẹ kí n máa fi gbogbo ẹni sọ orí mi ò gbé nu. nù nǹkan tí mò ń sọ pọ̀ yẹn nǹkan ìjù tó lọ ṣe pa mí sílẹ̀ má pa mí sílẹ̀ ṣé ẹ̀gbọ́n mi mò ń mọ nǹkan kan nípa mi ìjù ìjù ṣé ìjù tó lọ ṣàánú mi má jẹ́ kó mọ nǹkan kan ṣó ti yẹ ṣeré mo wá ṣèlérí fún yín pé nínú ilé gbogbo nǹkan bá ti fẹ́ ni màmá ṣe fún yín gbogbo tí ma fẹ́ pátápátá yìí àbíkẹ́ àbíkẹ́ ọ̀yà kọ́lé fún mi. kọ́lé bíi ti báwo mi lówó tí màá fi kọ́lé fún yín. níbo lówó tí wọ́n fẹ́ lọ́mọ fún mi. ìwò ṣe tẹ bá ní kí n lórí mi sọ̀kalẹ̀ fún yín màá gbé sọ̀kalẹ̀. Ah, orí èèyàn kìíní orí ìmọ̀lẹ́wọ̀n jẹ́ èèyàn lọ seven thousand ní à tó didi orí orí ibi tí wọ́n ti gbé sórí Facebook ni seven thousand lórí orí tí wọn ò sí rà dá àwọn èèyàn máa ju two five lọ orí tó ti fúyẹ́ bíi ilé tó ti fẹ́ Yorùbá ah, wo kọ̀ǹdísàn mi rè ṣé ìwé jẹ́nu ṣọ́ọ̀bù yóò mọ̀ ra. màmá gbìyànjú màmá ra. ètí bá tàn dínà fifty and níta o. Ah, má wọrí màá ra màá ra màá ra màá ra. àdúgbò fọlọ mo ti gbọ́ ní ìsìn àdéhùn ni o tójú bá yẹjú. kó o má yẹ òun ni. lórí àdékúrà ni sọ pé àdìkẹ́lẹ́ mùsùlùmí yàmùlẹ̀ kàmàtì tó bá ṣàbòsí mi ọjọ́ ìgbẹ́ni yóò le fún ọ. ilé ah, ilé tó gbogbo ilé a máa jọ fọ understanding para wa lóṣù tí. tó gbóúnjẹ ẹsẹ̀ àmọ́ àmọ́ dànù oúnjẹ sè. ṣé kò tó fẹ́ jò ní wẹ́mọ́ra búrẹ́dì ni ó lè mú oúnjẹ sè sóhun oúnjẹ sè. mo mú oúnjẹ sè mọ òwúrọ̀ ẹgbẹ́ yín máa ń jẹun dáadáa. sórí bó ṣe wà ní ọkọ̀ lọ gbómi kaná ọkọ̀ bá mi sè é ní sùúrù o sọ ọmọ sápálá. oúnjẹ Google yẹn lẹ́nu. lágbára o màá gúgù lẹ̀. oògùn sàpàlà wọn èyí gúgù sàpàlà. àgbàdo líle ọwọ́ àwẹ̀ ọlọ bí ẹwà ọwọ́ náà fi ń lọ. Ah, wo wọ́n wà kó bá wọn àkàntún tí ọkọ̀ fèrè ń gbé náà wọ́n wà gbomi kan náà wà sí sapala tí ó gan tó lọ tó fẹ̀yìn sí bí ọ̀lẹ́ ló ṣe ṣe o ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù tọ́pọ̀ wa mọ̀ yín ṣe àkàrà ó tu epo àdéhùn ní o bá ń gbé báàgì mi wọlé mẹ́tẹ̀ẹ̀ta ni kò sí o sì sapala nǹkan tó ti mú ó gbé báàgì wọlé ó sì máa pàṣẹ ọ̀mí yín sì tún gbomi tí ì fi wẹ̀. ẹ ṣe jẹ́ ṣẹlẹ̀ ọkọ̀ọ̀kan kí ni ewu ni ẹ kí n kókó ṣe. ọ ò ní sí gbogbo rẹ. bọ̀dá mi rárá o àbíkẹ́ alákùnrin bè àbíkẹ́ onílé ńlá àbíkẹ́ onílé ńlá àbí kẹ́ onílé ńlá kẹ̀gìnrín kẹ́rìn dín jẹ́jẹ́ ẹ̀lẹ́gà àbí kẹ́ onílé ńlá ń fẹ̀gọ́ lára àdúgbò ṣe bá ara àdúgbò lọ́gàn ọjà jẹ́jẹ́ ẹ̀lẹ́gàn jẹ́jẹ́ ẹ̀lẹ́gàn jẹ́jẹ́ ẹ̀lẹ́gàn jẹ́jẹ́ ẹ̀lẹ́gàn kí ló tọ́jà lórí fíìmù sí odò jẹ́jẹ́ ẹ̀lẹ́gàn jẹ́jẹ́ ẹ̀lẹ́gàn jẹ́jẹ́ ẹ̀lẹ́gàn jẹ́jẹ́ ẹ̀lẹ́gàn. kò dùn ojú ilé mọ́ ibùdó mọ̀ pé inú ilé ìdáwó. kí ló dé agbàwí oorun ni irú oorun ìyàwó nu o yóò ṣe sùn tí ò ní mọ núrò tí mo fi jẹ́ èèyàn ẹ̀ka àbọ̀bá gbẹ̀kẹ́ ẹ gbé wọ̀ ẹ rọra o kí ló irú orin wo ló sùn látàlù tó yẹ wọn ni kéèyàn sún kéèyàn mọ ọpọtọ kò sí gbà láwọn ṣé àsìkò tí ìtò kéèyàn jẹun ó dẹ̀ mi fẹ́ jẹun o. ẹ wọ̀rọ̀ bí ẹni orí rẹ̀ yìí ó gbé wọn bọ́ léèwé wọléwé fún wọn ṣé wọléwé fún wọn ni tí ẹ bá ẹ̀fọ́ máa mọ̀ fún yàn wàhálà ṣe kò sí wàhálà ṣé bá ṣàtìwẹ̀ fún ọ tí wọ́n ti lọ bíkẹ́bíkẹ́ ẹ èmi fẹ́ jẹun tèmi tèmi mọ̀ nù yorùbá àwọn ẹ̀mọ́ àdọ̀lá kò sún tó náà mi mo fẹ́ jẹun ó tán. ẹ bírèdì àtẹyin ṣé mo jẹ́ ìdí ẹni iyán lèmi fẹ́ jẹ o ẹgbẹ̀gàn agogo ìwọ̀n ìlú lẹ́ẹ̀mejì iyán tí mo ti fẹ́ kèé sàwọn yín olórí burúkú o kèé sàwọn yín òṣì o ìyàn gidi téèyàn oògùn tí ó sì làgbó gba tí ó làágùn pátá téèyàn ó sì nílè jẹ ṣé mi ò mọ Ghana ẹ̀sọ̀sọ̀ ló gbà ni ṣé mi ìmọ̀ yàtọ̀ láàrin iyán iyán tó máa fọdógún gbà gbà gbà tí ọmọdún pópópó agúnranjú tẹ́ yóò tó nílé jẹ́nu ẹ̀. iyán a yóò jẹ yán mọ́ láyé ìsìnyí. ṣé ládùúgbò lẹ́yìn náà ti jẹ́ mọ́ sáwọn òkú lọ́pọ̀ ń bẹ̀ ni àwọn òkú ni níbi táwa ti wá iyán àárọ̀ ọ̀sán alẹ́ atúmọ̀ jẹ́ lóru tọ́ra ẹ̀jẹ̀ sàárè. iyán gígún. bẹ́ẹ̀ ni ẹ jẹ pando ìyá wa mọ́mì ẹ jẹ pando ọ ò lè gún àbí. ẹ ah, wọ ẹ wá wà máa bọ. ó wá ní kọ́ndísán mẹ́fà kò gbọ́dọ̀ rọ̀ kò gbọ́dọ̀ léjù kò gbọ́dọ̀ ní kókó kò gbọ́dọ̀ lẹ́mọ kò sì gbọ́dọ̀ hun mi lọ́fun tèmítèmí mọ̀nà. ìjọ kọ́ndíṣọ̀ yìí ó pọ̀ pọ̀ báwo ni kí ló jẹ́ lẹ́mọ. lẹ́mọ lẹ́mọ lẹ́mọ wọ́n fi mọ ọkọrin tẹ́lẹ̀ ní kókó ló ń jẹ́ lẹ́mọ yóò sì gbọ́dọ̀ rọ̀ ọ gbọ́dọ̀ fà á kèsè tí ò ní tí mú tọkàn máa fomi wọn nígbà tó bá gbà ọwọ́ àgùn tí ó fà tó pé àwọn àtàwọn ẹ̀jọ̀ mọ farayin báyìí ẹ̀jọ̀ mọ farayin yànnù tí yànjú tí ó sì mọ ọjọ́ fún alára rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ọ lẹ́nu ẹyọ kan kò sí wàhálà àbí kò ṣeé ṣe. ẹ ẹ àbọ̀ mo ṣe ṣe ìmọ̀mú kan mọ̀ pé yan ó ti máa pọ̀ jù fún bọ́dì yín láàárọ̀ kùtù ni. ẹ dákun sẹ́mi mo ní bọ́dì kìlọ́kàn kálukú kìlọ́kàn kálukú kìlọ́kàn bàálù ń pọ̀ ọ̀nà ọ̀dá kí masíìnì ò ṣe sílò ẹ dákun sẹ́sẹ́ mẹkáníìkì ni mo béèrè ní. ẹ ẹ wò ẹ mọ̀ pé ara yín fún. ara mi fúyẹ́ àìdíyà pé mo yòrò bí kándú àbí kò sí wàhálà. ọ̀rọ̀ ẹ̀wọ́n mi wà ọ̀. thirty minutes. Ah, Má gbèdé ìjọba mo kọ mi má pa mi sáyé báwo ni mo ṣe fẹ́ gúnyán tí mi ní lágùn díẹ̀ má lágùn díẹ̀. ẹ á máa làágùn. wọ́n ní ìṣúná rẹ̀ mi ní lágùn. pàápàá ọ̀ya ọgbọ̀n ṣẹ́jú ẹ ẹ thirty minutes. thirty minutes. jẹ́ korúkọ orò wọ́n àbí ọ̀la ti kẹ́ ọ ní. Àbíkẹ́ ooo oh, Àbíkẹ́ jẹ́ korúkọ orò ọ́ Abíọ́lá ti kẹ́ ọ ni. ojúbọ ọ̀rọ̀ kọ́ ṣé kí ni ò tí wọn tó báyìí lábí báyìí. ohun gbogbo ṣé kò ìwọ̀ báyìí àbí ṣé lẹ̀ lẹ́mu àbí lẹ́mu àbí kété ẹ̀ wèrè yẹn ní kò gbọdọ̀ ní ó ti rọ̀ báyìí náà ó ti ṣe jẹ́ báyìí náà bí àbí. ohun jẹ́ ká má parọ́ ọ̀ ló ń tè ní ọmọ nǹkan kan sí pa ọwọ́ agun èèyàn lọ́wọ́ alẹ́ mọ́ kókó tí ń bẹ ẹnu rẹ̀ báyìí ọkùnrin òbí sí wọ́ ọmọ nǹkan kan ṣe o ọ̀lọ́ọ̀sì nǹkan kan tó ọmọ ṣe ọwọ́ àrọ́ and useless kankan ni pínpín mc palọ̀ ni ọ́ ẹ̀mí kan wo ti ìkúnlẹ̀ abiyamọ mo sì wo tajé mọ́ ọlá pé kí wàhálà rẹ̀ ọmọ gbè èmi sáàsì bọ́ọ̀ lò bẹ́ẹ̀ o èmi súwárì rẹ̀ torí mo lójú lòbí ẹni lóògùn ni ọ̀fà kankan iyán tó dúró sapala yóò tiẹ̀ kó tó lè wàá bọ́ àdúrà rẹ ọgbà èyí tó ti yẹ kò ní yẹ ìdànù nínú ayé rẹ wọ ẹni ọwá kí o ní kú ọlọ́mọ lọ́wọ́ gbogbo ìkànnà mi ti rí mo tẹsẹ̀ wọ́n gbé ah, à ìkànnà yóò gbọdọ̀ mọ wàá bẹ́ẹ̀ tọ̀ jẹ́ ìwé tí ọba gemakin wá pé àbíkẹ́ kọ́ wá máa ń gbogbo ìkànnà ìdànù iṣẹ́ kí ló kúkú ń ṣiṣẹ́ bí kásùkàjẹ́ enterprises of Nigeria limited ní kò ní sẹ́tí fẹ́rẹ̀ ní ìgboro lálùpọ̀n pé ọba mi gé gbogbo ìkànnà ọwọ́ àti tẹ̀sẹ̀ àti pé tí n bá rìn kankan máa ń lẹ́sẹ̀ ọ pé ọba fọ gbogbo àìtẹ́lẹsẹ̀ mi ọba ha tí ó sì dùn mímímí ìdí nu nǹkan tí mo torí rẹ̀ ni kí wọ́n á pé kọ́ wá bá ń sèlú so orí gígé tó bá ń gé bíléèdì ló lò ó tèmi tí mo mọ̀ rárá o. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ṣe wàhálà yẹn ti mú gún ẹ ó pọ̀ gan-an ẹ ò màmá kọ mi ṣe rí nǹkan tí ẹ fẹ́ ṣe ó simple gan ìkànnà tọwọ́ àti dẹsẹ̀ tẹlódọ̀tì hmm. salon kan wà níbi òkè ń bẹ̀ níbi street kejì ń bẹ̀ ibẹ̀ la máa lọ bóyá tá a bá ti ṣe tán sìn máa wọṣọ àjọ lọ́bẹ̀ pedicure náà máa ṣe fún mi. Ah! wọn ò ṣe pedicure fún ọ wọn ò ṣe pedicure wọn ò kú bẹ́ẹ̀ mi ó ti fẹ́ pa mí wọn dábàá pedicure fún yàn èèyàn má tètè kú ni wọ́ọ́ bíléèdì ló fi rẹ̀ kò sì gbọ́dọ̀ bá mi lọ́wọ́ èkánná mi ò sì gbọ́dọ̀ kúrú sí torí tó bá bá mi lọ́wọ́ ẹ̀jẹ̀ mi ò gbọ́dọ̀ jáde torí pé ẹ̀jẹ̀ ara mi ò kún kò sólò sọ́ra akíndóde ọ̀fẹ́ kan mi ẹni ká jésù má gbèrè bù ni wo ṣé ohun ọ̀rẹ́ bẹni kí ọ̀hún mọ́kùrú ẹ̀mí mi ò àbíkẹ́ o ò lè sí àbí. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù pẹ́ẹ́dì kí òkè pààyàn ṣé bí wọ́n kọ̀ máa bá yín fa ìkànnà. wọ́n fa ìkànnà rẹ̀ wọ́n ní tó bá ti ń fa ìkànnà rẹ̀ àlùbáríkà rẹ̀ yẹn mọ́ lọ rẹ̀ àbíkẹ́ o ò lè jáde gbọ́n mi dé ṣé bó o àbí yìí sọ pé mi lè ṣe mo kàn ń jà láti ṣàlàyé fún yín pé ní salon yẹn wọ́n máa ṣe fún yín dáadáa mi ò sọ pé wọ́n máa fá ìkànnà mo ní wọ́n máa fá ilé ẹ̀. kò sí wàhálà wọ́n máa fá ilé ẹ̀. ọwọ́ bàtà kò fi gbá lórí orí mi ọkọ̀ rẹ̀ ti ebórí mi ọkọ̀ rẹ̀ ti àbí bí tèmi bí sẹ́ni o ò lè bá ń gé ìkànnà àbí kẹ́ ò lè gé ìkànnà. bíléèdì tuntun lọ́ra o ẹni tó bá ṣe ta bíléèdì fún òwò pé sèkùsì gbàgbẹ́rẹ́ covid o ọbẹ̀ ìyá rẹ̀ ẹ ṣe bíléèdì tuntun àti covid kò. Ah! ó rí kankan sọ orí sọpẹtọ ṣé kò ní hiv káàkó ti pé ìjẹ ti kọ́ sí dẹ́wọ́ rí ọkọ̀ nísan rẹ̀ ní o tí kò ní sọ̀rọ̀ bá ti wá tẹ́ ọ lọ́rùn mọ́ra bíléèdì wa o bóyá kò fẹ́ gbọ́n mi lẹ́mú kan. ẹ má wọrí má ṣe. ìṣẹ́jú mẹ́ta ló kù. ẹ pẹ̀lú ẹ má bẹ̀. ìwọ kò tó kò tí ì tó ó sì ń gbáradì. Ah! kí ló dé kí ló dé obìsá bíbà sọ̀wọ́ ni tẹ́kì wà tẹ́lẹ́wọ́ rẹ̀ ó sì àjọkèdè èso báyìí láìsẹ̀ wípé ọwọ́ jésù tilẹ̀ kàn má gbèlè bù. kò sí wàhálà tọ́ba tí wàá mi ṣe léè tán kọ́ wa lọ bá wa kànkàn àtòkúta àbílẹ̀ kankan rin tó bá ń gbogbo àtẹrẹsẹ̀ mi tí ó mọ̀ ọ́ bá ń yọgbó kiri tó bá ń bẹ nínú èékánná mi dànù torí mo fẹ́ kí èékánná mi mọ níìsì nínú ibi tá a wà yìí kò sí wàhálà ọ̀ya ṣe báyìí fún mi náà o kí ló tẹ̀ ṣe báyìí fún mi kò dá náà. sọ fẹ́ ṣe kánà mi dàbí tiẹ̀ tí ọwọ́ kọ́sọ̀ tí ọwọ́ mọ́dà ni. irú àwọn òrèlè lẹ́wọ́ sí òṣègbè ọmọ tuntun jó báwọn tó bá dà mọ́ òkú ni. bá lè ṣe máa sọ ọwọ́ mi kí ló ṣe rẹ̀ o. kí ni o ṣe ṣé fẹ́ ṣe máa fi ya kọ́sọ̀ ni àbísílẹ̀ wọ ọwọ́ ọmọdé sọ́dọ̀ bíi kaná àyàmà tàǹkà tí ń ṣe fíìmù àjẹ́ akílódé nígbà òkúrú lè fẹsẹ̀ sọ́dọ̀ báyà gbóhùn kọ́sọ̀ rẹ̀ kájọ máa gbé papọ̀ tọ́wọ́ lọ àkàbí ẹ̀ tẹ́ ń jàre eégún. ẹ̀wọ̀n bàbá ọkọ mi ìṣòro kìíní iṣó lè wọ́ọ̀kì báyìí mi ò rò pé kìíní ilé wọ́ọ̀kì o. kílódé. Ah, ẹ bóyá kì í jẹ́ ká lọ sálọ̀ kó ṣe pedicure. a ní ìbẹ̀ kí ni jẹ́ sálọ̀nù. Àbíkẹ́ Àbíkẹ́ Àbíkẹ́ kò sí wàhálà ó ní bá a ṣe gbogbo ẹ̀ pọ̀ ọba ń fọ kankanrin àtòkúta àbílẹ̀ ó sì fọ̀ sí ọmọ ni ṣe kí á o ọya èwo lọ́ọ̀kọ́ ṣe ṣe kí ebi ti ń pa mí ọgbọ́n rí. ebi ṣe kí ni. ebi ti ń pa mí. ebi ò lè pa yín o ọ̀gá ebi ò lè pa yín ebi ò lè pa yín o lórí bá dúró yọtí mo jẹ kú fún yín tán ẹ̀yin ò lè wá dúró yọtí mo jẹ kú fún yín tán ẹ̀ sọ̀kọlọ rẹ̀ ọ̀dààbù ìyẹn ti ẹ̀yìn mẹ́rin ọgbọ̀nsẹ̀ yìí ni mo lò àti pé tí máa jíjẹ yàtọ̀ tí mo máa lò ọmọ fọ fọ gbogbo fúnú mi ni ó ti fúlọ̀ọ̀sì ẹ̀ dànù. ó fọ́ kiri. ó fúlọ̀ọ̀sì ẹ̀. adu ẹni sùúrù ẹni sùúrù ẹ mọ̀ pé gbàyà mo bí pé tí wọ́n á dò lẹ́bẹ̀ẹ́ jàbí yán. iyán. ẹ dẹ̀ sọ pé yán pé kìnìún ẹ̀gún mo dẹ̀ gún yán mo ọmọ mo ṣe wọlé mo ṣe wọlé àgbà tí mo fi gún yán ẹ wọ́n lọ fògùn ẹ fi fọ́ dà. rárá àwọn wò fún mi ní oṣù mẹ́ta ní ìdíjẹ́ iyán àárọ̀ iyán ọ̀sán iyán alẹ́ ni sí àṣekẹ́ wa lọ gún mi ìdákùnmọ́ bàtẹ́ mi jẹ́ ọ̀yà.

dẹ̀ sọ pé mò ń bọ̀. ẹ ṣe ń pè mí mò ń jẹ́ o yẹ ẹ sà mò ń jẹ́ o àbí kò sí wàhálà. kí ni nǹkan tẹ́ ti fẹ́ kí ni tẹ́ tún fẹ́ mo ti fún yín ní oúnjẹ ẹ ti jẹun èsì wà ní everything wà kí ni nǹkan tẹ́ tún fẹ́. èmi ò ríran ni wọn kò jù mí ń ṣe mẹsẹrẹsẹ kò lè rí nǹkan táyé ń wo kò sí wàhálà ń sórí mo ti látàárọ̀ báyìí lòún ti kú mo ti jẹun tó oúnjẹ o mo wá ti wá rò pé ah ta lọ́wọ́ àlùdé tí omi sẹ́ kó sùn kò jí láàárọ̀ àfi kọ́ sáwẹ̀ kọ́ tọ́jú tọ́ni kọ́ nà sẹ̀ kalẹ̀ láì sàǹfààní lẹ́wọ̀n pé iṣẹ́ kí láti kẹgbà tí bí ọba ti múra fẹ́ kọ́ jẹun tán kó o sùn ní. wọ́n á pè é kọ́ ọmọ bá mi tẹ òwe ẹ̀yìn mi kó o jókòó kọ́ ọ̀nà sẹ̀ báyìí gbogbo ibi tí ń romí nǹkan egun ara mi ọwọ́ á tò sí sí ìfòsùn lọ tí mo fẹ́ gbé fún òdúgbà mi. ẹ jọ ẹ jọ mi ò understand ibi tá a gbé sí yẹn ẹ jọ bó la tún já sí yìí kò ń ṣe oúnjẹ lẹ fẹ́ lọ́tẹ̀ ni màá bá yín fọwọ́ tu ẹ̀yìn àbí kílẹ̀ pé ẹ orí ọwọ́ wo ni tẹ́nibọ̀dì bá wọlé sí tó rí tí mò ń bá yín fọwọ́ tẹ̀ yín ẹ ojú wo lẹ fẹ́ kọ́ máa fi wò wá. o lè ṣe é àbí kẹ́ ò lè ṣe é. ẹ ní sùn ẹ máa calm down ẹ máa ẹ bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe ń lo láìfù yìí lọ yìí kò lè pè yín náà any small thing ọmọ ní ò lè ṣe ò lè ṣe ò lè ṣe ṣé mo sọ pé wò lè ṣe ni ṣé mo ti sọ pé wò lè ṣe. láì fún tèmi ló ti kọ̀dá ló ṣe lò ó yá mi inú tiẹ̀ tọkọ tiẹ̀ tó fífù tó fi hàn rún yá mi inú tiẹ̀ tó ẹ kójú kan lójú kò síbi tòmátì tó ti fọ́ yá mi inú ayé tiẹ̀ àbí àbí. kò sí wàhálà kì í máa yín tẹ̀ yìí. tọ́ba tí wàá fẹ́ tẹ̀ ó jókòó lẹ́ẹ̀lẹ́ ní òkè sórí bí o ọwọ́ àna sì bí ẹni ọ̀fẹ́ tọ̀ mọ́ kó ló tiẹ̀ ṣe máa ṣe ìyàwó tí òbí nǹkan àbí kọ́sá jẹun kò sí wàhálà bẹ̀rẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀. ọ̀dà kò sí wàhálà. sọ́ọ̀bù bàtà sọ fẹ́ sàlùwà lámọ sáàsì ni ah! kí ló fògùn ní ayé rẹ̀ àbíkẹ́ owó bàtà kó lọ sí ojú kò kò sí nǹkan kan àfọkọ ọkọ nìkan ni yóò máa fọ́ra lórí ródódódódódó ni ó lọ sí jókòó ó lè sí o. ọ̀yà ah! jókòó kẹsàn-án ibi ló jókòó sílẹ̀ lẹ́ẹ̀ni o. lè rọrùn kí lóró kún ẹjọ́ sọ ọlọ́run hmm. ó ní mo kọ̀ yín o èmi ò sì gbọ́dọ̀ rúpa mí o. sọ ò ṣe. máa máa lọ́rùn báyìí kí ni mo fẹ́ fi tẹ yín lọ́rùn. ikú ló máa tẹ̀dá lọ́rùn kòtòkòtò ní kòtò ní tí máa ń táwọn èèyàn ní tí mo fẹ́ ni pé bá mi sáré sára mi hmm, kí ni tètè róorun sùn. yéé ah kí ló tó kó bòmù bòmì àbíkẹ́ kí lẹ́sẹ̀ mi aráyé ẹ má wò mí ràn àbíkẹ́ mọ̀ fẹ́ dẹ́bi mi légbodò kí ló dé ìyàwó bọ̀dá mi mọ̀ ní ọ. ṣé bí màsáàjì ni mò ń ṣe fún yín. ni wọ́n màsáàjì mo ní ẹ títẹ̀ báyìí títí fi sùn lọ kò sí wàhálà. あ、うあ。 èmi han n gbọ́dọ̀ bá ti mọ ọrùn sọ́kọ́ sí fi jẹ ẹ́tọ̀ sọ́kọ́ sí sẹ́bí màálù tí bá ti mọ ọmọ sẹ́bí màálù ni tó ló bá gbọ́ tí bá ti lọ tọ̀nù èmi ò tí ì sùn lọ o èmi èmi ò tí ì sùn mo ẹsẹ̀ fẹ́ bẹ́ẹ̀ rí oorun ni àti pé èyí ò tiẹ̀ wà kéré bí mo ṣe wà èmi ti ń pa mí àmàlà dúdú àti ọbẹ̀ ẹ̀gúsí ọbẹ̀ ewédú tó lé ẹ̀gúsí nú tó sì fà àmàlà tí ó fẹ̀lẹ́ torí ọ̀nà fún mi rí gbogbo mi kò fẹ́ wàhálà ọ wà bá ń lò kíákíá nǹkan tí mo fẹ́ lò. àbó ò lè ṣe ṣéṣe mọ̀dínà ó ò lè ṣe. kò sí wàhálà máa ṣe. ṣé bó ṣe máa lọ́ra nù ṣé bó ṣe máa fa nù omi ṣe fà bí ìgbín sọkọ gbé odò ibi tí ń parí pọ̀. mo ṣe bẹ́ẹ̀ lu láì fún yìí bóyá lè máa láàsì o bẹ́ẹ̀ ni láìpẹ́ yìí bẹ́ẹ̀ bá bóyá lè máa láàsọ̀ ah, kí ló ṣẹlẹ̀ gangan náà ṣé gba owó lè ṣì jẹun náà ẹ jẹun ẹ ra ẹni kẹ ẹ fẹ́ jẹun àfún ilé oúnjẹ ẹ fẹ́ sùn ara ilé ẹ tún lè fẹ́. èmi láìpẹ́ tèmi sọ́yà nínú tiẹ̀ tó fi sùn tó fi ṣiṣẹ́ ẹ ìyàwó kò níṣẹ́ tí ìfẹsẹ̀ nígboro lálùkọ káàkiri iṣẹ́ kí ló ń ṣe láìpẹ́ tèmi ọ̀dà àbí mo fẹ́ sùn bẹ́ẹ̀ pé olóko oúnjẹ lẹ̀ kò sí nǹkan tó sábẹ̀ ṣe kọ́ ọ mi ké kọ́ ọ sùn ó lè ra mọ́ la márùn. èmi lọ sọwọ́ sí wíwá pé yàkúkú ń jẹ ọ́ má wọ̀ rí. ó ti ń pẹ́ o ọgbẹ́ inú ọ̀mù mi o ìgbọ́dọ̀ kú léwe o tèmi bá kọ́ mi jù kọ́ bẹ́ẹ̀ lọ kékeré kú o ebi ń pa mí o àrùn inú mi ti ń pariwo. sọ́ọ́ tó mọ̀ fi wọ bàtà o ò lè wọ bàtà. àbí kébọ̀ sábà kí sì nílò sábà kí sì ní tọ́gbà wọlé rè. ṣẹlẹ̀ pa mi náà ẹ kàn àánú ah, kọ́ fẹ́ bọ̀dá mi àbí kó o kú mú kan. ṣé kí n mọ̀bẹ̀ wá nù ẹ̀kọ́ ẹ̀ pa mí ṣé n kú mọ̀bẹ̀ wá ṣé mọ̀bẹ̀ wá. ẹ dàkún sí kí ló dé. no ṣé kí n mọ̀bẹ̀ wá. kò sí kò sí bẹ́ẹ̀ oúnjẹ ń kókó torí tó bá kúta ní ọmọ dáná wíwà láàyè rẹ̀ sì ṣe pàtàkì sáwọn sí oúnjẹ kí ni ìmọ̀ jẹun ọ̀sọ̀ kan kẹ́hùn fún mi pé máa jẹun time to time yìí ó kéré kan lẹ́ẹ̀mẹwàá lójúmọ́ òkèlè ìsìn ní máa jẹ wọ́n sì lè mọ̀ ara tìbú kàmù èyí tí wọ́n bá ṣe máa jẹ ọ̀sán àṣẹ bọ́ọ̀ sáàgbọ̀ngbà kọ́ ní òwe tọ́pọ̀ òkèlè àròlọ́ sàn lára ẹni bí ẹ̀mí fàmìjúmọ́ ó sì ní màá ṣe àdínkù ìdènà mọ́ sí àdínkù àdínkù àdínkù ìgbà sọmọ àtẹ̀lẹ́ ìbẹ̀rẹ̀ lánàá ọmọ wà lánàá ọba ìjọba wà nínú ìrìn ọmọ jẹ́gẹ́ ọmọ jẹ́gẹ́ ọmọ jù báyìí lọ ìwọ ló ní àbúrò mi lára ẹ gbà mí ìgbà tó ti wọlé tó ti nẹnu débi ẹnu ọ̀ṣọ̀rọ̀ yẹn náà tẹnu ẹ ti mú belebele tó ti ń bi mí question sí mi ò tiẹ̀ rí ìdáhùn sí mo ti mọ̀ pé ìwọ náà ni pé ìwọ yìí ni kí ni problem ẹ kí ló dé kí ló dé tó ń fábúrò mi problem àbíkẹ́ ó sún bí mi ṣé o rí àbíkẹ́ ó gbé àpótí wa nílé mi tó wá jókòó kúndùnlẹ̀ sí baba ńlá kú bá bẹ́ ẹnìkan tó máa ṣì ń dì èmi ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ lélẹ̀ mo wà lẹ́yìn ẹ̀bí so ìwọ yìí ó kéré owẹ́ wọ́n lẹ́nu ẹ̀ wọ́n ló máa ń ṣẹnu belebelebele èmi ò ráyè ìjà o èmi ò ráyè ebú mi ò mọ ebú bú mi ò ń ṣará àbàdàn mi dẹ̀ ń ṣará òṣogbo mi ṣará ìlú òkè èmi máa fẹ̀ṣẹ̀ fọ ẹnu ẹni mi ìgbádùn mo ti forí gbálẹ̀ yìí kó máa lọ bí àbíkẹ́ mo ti forí gbálẹ̀ mi ìráyè àbíkẹ́ ló ní sùúrù fún yín èmi ò ráyè gbogbo òṣì yìí mo máa fẹ̀ṣẹ̀ fọ gbogbo orí ẹ̀ dànù ni àbálẹ́ burúkú lélẹ́yìn ni. ṣé ti tán orí ẹ ti dàrú nígbà tó ti lé èdè là ó lè lórí kọ́lọ́kọ́lọ́ sọ́dà kóbìnrin ọmọ parí ó ní kó ìwọ ọlọ́kọ yìí ṣé ìwọ lọ lé ọkọ yìí bá sọ pé ó pò ni ọ okun ẹlẹ́nu kó mú àbí orí wọn ti bá wẹ̀rẹ̀ sọ gbogbo okun rẹ̀ sí wúbọ̀mùbọ̀mù àwọn àtọ̀ onítìrẹ onítìrà oníranù ló ti kúnnú rẹ̀ àbí tẹ̀lé bí adìẹ brẹ́là wo bí ṣe ń wo sódà fọ síyẹ́nsì ó ti fún mọ́ndì. kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ abúlé burúkú lé yẹn ni kò ní jẹ abúlé burúkú lé abúlé burúkú lé yẹn ayé jẹ ẹ bàjẹ́ abúlé burúkú lé wọ́n ọ̀ sọ pé mi ò gbádùn ọ̀ sọ pé mi ò gbádùn àbíkẹ́.

wọ́n sì lórí ọlọ́run ṣé ọ̀rọ̀ wọn gbọ́run sí ọ̀nà ṣé olóògùn látọ̀run ni ṣé mọ̀lẹ́ká tọ̀dá olóògbé ni tẹ́gbọ́n mọ̀lẹ́ká tọ̀dá tí ì bá aṣọ olóorun ni o lè fẹ́ràn oorun wò o ní aago mẹ́sàn-án ti kọjá èmi fẹ́ jẹun alẹ́ wọ́n kí sì lọ́ọ́ bá ń sàṣàrò ìrẹ́kọ rẹ́dẹ́rẹ́dẹ́. àbíkẹ́ ṣé tí ń yọ lẹ́nu ni olú ẹ orí ẹ orí ẹ burú ó jáwèrè àbọ̀lọ́rin boko ní ẹni ó ṣe ẹrẹ ní ah kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe gangan náà. bábọ̀ pẹ̀lú màá bá wí. kò ní ra gbá fún ẹ kò ní jẹ́ kò ní ra gbá fún ẹ kò ní ra gbá fún ọkọ mi kò ní ra gbá fún gbogbo ọ̀rọ̀ tí lọ́ọ́ yìí. Ah! ó jà bẹ̀rẹ̀ ni ṣé torí mo dẹ̀ ti tutù mo dẹ̀ tutù mo dẹ̀ tutù torí pé mo fẹ́ fọkàn mo dẹ̀ tutù mo dẹ̀ jí mi fún aláṣọ ó dẹ̀ ṣe mi ó dẹ̀ gún mi kàràkà ó má jì mí. Ah, ah, nísìnyí ilé ọkọ ti sú ọ. ilé ọkọ òfowó. ọkọ ló sú ọ lọ́wọ́ tó fẹ́ lọ́rẹ̀ká ẹrù rẹ ti sú ọ bí tó fẹ́ gbé lọ. ẹ fẹ́ síra rẹ̀ ń dì àbí kéèsè bẹ́ẹ̀ o ò ní sọ̀rọ̀ o ti fẹ́ yà déhùn àdéhùn ti fẹ́ yẹ. ọmọ kan fọ́kí lọ́jà rẹ mi ò fún mi ò tẹ̀lé àdéhùn òsì kankan mọ́ sórí níbi tá a dé ìdí jọ́ńtọ̀ tàdé lórí ìtàdé mi àtẹ̀jọ́ dé àdéhùn gbogbo àdéhùn orí burúkú gbogbo àdéhùn wèrè tó wà láàrin mi àtẹ mo ti pa gbogbo ẹ̀rọ mi ò ṣẹ́ mọ́. ẹ kò sí wàhálà ẹ padà lémosu sọwọ́n kò kà lémosu èmi lè sọ́wọ́ tà sí ayé orí diẹ. ayé máa rí diẹ ayé máa rí diẹ alájẹ ayé máa rí diẹ ìwọ lórí burúkú ayé máa rí diẹ ìwọ lòṣò lórí burúkú ayé máa rí diẹ alájẹ ìwọ lórí burúkú wà kí nìkan tó dàbí àjàkálẹ̀ àrùn òkè nǹkan àṣìká ni ah, ọmọ yìí ọ̀lẹ́ kọ̀ kò sí tí òbí mi láti bẹ̀rẹ̀ ẹ wo síkírì ti rẹ̀ lọ́wọ́ mi. sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ni wà. no no no nisun nisun nisun nisun abeg what's going on here kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ dábò. ọ̀dàbọ̀ lórí burúkú àbúrò ẹ̀ náà ọ̀dàbọ̀ lórí burúkú kọ́ tó máa pọ̀ fọ́ lọ ọ̀dàbọ̀ lórí burúkú tó wà lẹ́gbẹ̀ẹ́ àjàkálẹ̀ àrùn tó dúró sí ọ̀dàbọ̀ lọ́wọ́ ẹ̀ náà ẹ̀hẹ́ ìwọ àyùtá ni ẹ ta ni ẹ. bàdá mi èmi mo fi kí a tó lọ gbé gèdè wá bí ó ṣe mọ òbí ọkùn ṣòkòtò nù bàlà bàlà ní ìrìn ìrìn ìbáyìí rò sọ orí bó ṣe wà tó ń gbèsè àjẹ central mosque mm. ayé ọmọ tó ṣètì lébi jó àti bẹ́ẹ̀ ṣe wà bìkẹ́ yìí gbélé pawó ni o ọmọ haúsá ọmọ yíbo ọmọ gèdè ọmọ alẹ́gbàwá ọmọ mọ́là ọmọ tó ní ó kéré seventy five lọ fẹ́ ẹ ṣe ń tọ́ba gbẹ̀sẹ̀ kan pàtọ̀ kan gbẹ̀sẹ̀ kan pàtọ̀ kan pé náà rè é mọ́wúrà àpapọ̀ bí ọ̀bẹ tí ò lè pèrè kọ́yá bí ìṣèkọ́ máa bẹ̀rẹ̀ sí nígbà yín. ó oh, ọtí lọ bọ̀dá mi máa sọ fún ilé iṣẹ́ àdìgá kò wúlò ọlọ́kọ̀ mẹ́rìndínlógún ni wọ́n lé ẹgbẹ́ sí wo láti ṣe òṣèlú kò ní nǹkan tó wúlò láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yọ ọmọ ẹni ọkọ̀ káàkiri báyìí ajọ́ pé síríìsì ni tọ́ba rẹ̀ kẹ̀kẹ́ dúró owó san ọ̀sán àpàdé lẹ́yìn apá àpá. ṣé àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ ó lè jábọ̀ lè jábọ̀ lè jábọ̀ dẹ̀rẹ́ nìyẹn ó lè sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ mo sọ bẹ́ẹ̀ náà mo ní kò sẹ́ mi mo ní kò sẹ́ mi ó ti ń sọ̀rọ̀ jù ó ti ń sọ̀rọ̀ jù èèyàn kì í sọ̀rọ̀ jù nínú ayé ó kò ń sọ̀rọ̀ ó dẹ̀ fi gbogbo ah àbíkẹ́ kí ló ń pè àbíkẹ́ kí ló ń pè àbíkẹ́ kí ló ń pè no ṣé bí no ṣé bí wọn bú mi ni ṣé bí wọn bú mi ni ó ní gbogbo ẹ̀ burú ah kí ló dé adẹ̀ torí pa fẹ́ lọkọ̀ ẹ̀ dẹ̀ sọ mí di wèrè sínú ilé ẹ̀ sọ mí dá ilé bẹ̀rẹ̀ sí gún mi gàràgàrà kí n máa rọ àmàlà kí n máa tẹ̀bà kí n máa gúnyọ̀ bó mo ti ń ṣe gbogbo yẹn nu ayé bó mo ti ráyè òṣì mo máa gúnyọ̀ kiri oníkure ọ̀ṣìrì ṣe bá gbọ́ kékulé kó gbọ́ kó sọ fòtòkò àbí kí o lọ́kọ̀ mọ́ mo ti lock up mo ti lock up mi ò lọ́kọ̀ mọ́ kó jẹra fún gbogbo ẹ̀yin ọkọ inú ayé kó jẹra fún gbogbo yín ayé máa bàjẹ́ hehe wèrè mo lọ́dún wẹ̀rẹ̀ wọ́n lọ́dún no o ò rí fíìmù rí àbí o ò rí dán rí àbí no mo jọ fíìmù lójú àbí mo hàn àmẹ́sì àbí mo yàtọ̀ lójú àbí ọmọ ọkọ̀ jọlápọ̀ ti dá sí mi ni o mi ò gbádùn o yet fíìmù ló ń wò yìí o àbí kí mo ti ẹ̀ sọ fíìmù kan lè lè reality ni o mi ò gbádùn o tí ó wàá ṣe pé o dá sí mi màá wú ẹni kiri mi o ó wà òkè ó ṣe àbíkẹ́ ó ṣe. ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ìdẹ sọyàn dó lórí burúkú sínú ayé kí ló dé ẹ fi gbogbo obìnrin lẹ ànídìí ọkọ mọ àmọ́ lára wa lọ ẹ wo wèrè ẹ wo ẹnu tọ ọkọ bí ajúwe ilé òun rèé sìn òun lòún mí léeguléegù bí bá fẹ́ ba tiẹ̀ jẹ́ nìsín ọ̀pá burúkú tó wà lábẹ́ kí n ṣàlàyé bàjẹ́. dìde ni nùnú ti dìde. Abíọ́lá ti kẹ́ ọ ni. Àbíkẹ́ o. Àbíkẹ́ jẹ́ korúkọ orò ọ. Abíọ́lá ti kẹ́ ọ ni. Ojúbọ ọ̀rọ̀ kọ́ la fi ń gbọ́mọ lọ́wọ́ èkùrọ́ ohun gbogbo kan lọ̀rọ̀ yìí yanjú ara tí ò bá balẹ̀ olórí àrùn ni ẹni tó bá ní sùúrù láyé ohun gbogbo lẹ́lẹ́dùn wá fi fún un òye. àbíkẹ́. tó ń wà bíra rẹ lérè pé ṣáàpé mi àbí bòójì kàràǹgídá ṣó o lè dúró bóyíwọ́ láì yẹrí ìbéèrè.